وإن قال ربك للملائكة إني جاعل إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويفسد الدماء ويسفك الدماء ونحن نسبح بأمرك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وأن بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في خليفة قال ربك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم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 ọlọ́run bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọlá rẹ̀ àti ọmọ ilé rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jáwà náà wà lẹ́ńtọ́ kẹ́ tìrámì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí èèyàn lè fowó gbára rẹ̀ lẹ̀ èèyàn lè fipò gbára rẹ̀ lẹ̀ kọ́dọ̀ èèyàn lè fọmọ gbára rẹ̀ lẹ̀ àfẹ́ńbà pàdé Allahu subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó máa kó níbi ẹbọ tàbí yóò yàtọ̀ sí nǹkan tá a máa ṣe ọlọ́mọṣà àṣọ wa ń bẹ̀ o àdánwò tí ó di báyìí jẹ́ pé nǹkan tá a máa ṣe yóò sí nǹkan tá a máa sọ ọlọ́mọṣà àṣọ wa ń bẹ̀ o àájì àmọ́ májì àgbàbẹ̀ dọ̀tà àwọn ọlọ́mọ ọba o wọlọ́jà kan sọ rẹ wá jẹ́ atán sórí ìyọnú rẹ ni jẹ́ wà lẹ́ńtọ́ bà tọwọ́ tẹ̀sẹ̀ lálẹ́ kí a máa tí ó bá ń sọ̀sán wà lìjẹ́nà indo bá fi wá sílẹ̀ tá a fi wá gbọ́rọ̀ lọ́wọ́ ba mọ́tò àbánigbọ́jú bá a ti ń rò lọ́wọ́ má jẹ́ kí ó ń kálukú wa ibi tọ́jà ìpayà wa má lè wa fún ìpayà ń bẹ́ẹ̀ bá ní ìfọ̀kànbalẹ̀ rọ̀ fún bẹ́ẹ̀ ibi sọ́kàn ni ọkọ̀ wá ti balẹ̀ má jẹ́ kí ìpayà má jẹ́ ọ̀rá yìí ń dànù láíláí ní ìjẹjọ́ àbá ọ̀rọ̀ bọ́ọ̀lù ní ọ̀rọ̀ tí alọ́sọ̀tà láǹsọ fún wa wípé gbogbo nǹkan pátá ń lò ń dá fún wa a sì kílíà rẹ̀ fún wa wípé àwọn tí wọ́n dàrú mọ̀ sí tí wọ́n bá ṣòkòtò òkè káàkiri láwùjọ tí wọ́n dalẹ̀ rú nípa wípé wọn ò bọ́ nǹkan kan yé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ á kè sára dáadáa o ìǹtọ́ fẹ́ ṣe ìyọ́ gbọ́dọ̀ gbóyé dáadáa ajé orí wa pé gbogbo ní tí èèbá ti e sọ̀rọ̀ àdá àjẹ àmú àwọ̀sọ àgbélé àwọ̀kọ̀ àti nǹkankan ìpìlẹ̀ ń bẹ́ àlàálì ni kí ni ìpìlẹ̀ ń bẹ́ o fi jẹun kọfàwó jẹun ọgọkọ̀ ó jẹun kan táàmù ti wá nǹkan yẹn kó dúdúkìá rẹ lọ́nà àràámù àlàálì ni ṣùgbọ́n àlẹ́ àṣírí ìpìlẹ̀ ìbàdà àlìmọ́nìyàn ìpìlẹ̀ níbi gbogbo jọmọ́rọ́

ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ń sọ fún àná wípé wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa. Hmm. níbi tá a dé yìí yóò fẹ́ tó júmọ́ à yóò fẹ́ tó tẹ̀síìrù mẹ́wàá ká tó fún bẹ́ẹ̀ mọ́. a wà fọ tẹ̀síkánná tẹ̀síkánná kí Allah subhanahu wa ta'ala kọ́mọ yọ ìkìlá sùkúrù nù ọ̀rọ̀ wa àti nù sẹ́wàá nta ama wi jáde lẹ́nu bí a máa wí nítorí rẹ̀ nta wà náà máa gbọ́ náà bí a máa gbọ́ nítorí wọ́n lọ́wọ́ bá. alákòókò sọ pé ìrìn ànábì ò jẹ́ ń rọ létí nígbà tí mi ọlọ́wọ́ bá rẹ tí mo ń sọ fáwọn màláíkà yìí pé ìní já ìlú fìlì arúgbó kọ̀lífà mo fẹ́ fi àròlé kan sórí lẹ̀ ìní ìlú fìlì arúgbó kọ̀lífà wàmí nìhúnà ikhtalafa àdìlẹ́ ìlú ìmánà kọ̀lífà alàkọ̀lẹ́yìn ọ̀rọ̀ méjì làwọn àwọn afáwá sọ lórí kọ̀lífà bíi àròlé yìí apá kan ní ànàbí ádámà ó ní Allah subhanahu wa ta'ala ń báwí tààrọ̀ ń bá ń bẹ̀ o wọ́n ní ànàbí ádámà ó ní ń báwí mo fẹ́ fi àròlé lórílẹ̀ ìwà ajé ànàbí ádámà yìí kí wọ́n wá pè ní àròlé sẹ́nìkan wá sáájú ẹ̀ àníbí adama sẹ tá a bá ti lé ẹ ẹ bá lè tu wípé ọ̀rọ̀ àkọ́kọ́ ní káàdì adama ni akọkànnì wọn afọ àníla àwọn àrọmọdọ́mọ ànábì adama ó ní ṣùgbọ́n abirùn náà pé kọ́lí bàtọ̀ mọ́ mú mọ̀ lọ́wọ́ wọn náà ní dáhùn náà dáhùn yìí lìlìjínì alẹ́rìnà kọ̀dísákàmì àrùbọ̀ kọ́bìlà àwọn àlìjẹ̀nú kẹ́tí kọ́kọ́ gbórí ilẹ̀ rí tẹ́lẹ̀ kama jẹ́ àhádà mi nà hasan abdulayi abbas rọ́bì allahu ta'ala anuma wa ardọ́huma wọn dalẹ̀ ẹ̀rú wọn balẹ̀ jẹ́ wọn sì fara jágbe mọ́ wọn sọfọ̀n ìtọ́jú ẹ̀ jágbe mọ́ wọn okùn ọkọ̀ lórí lẹ̀ iye ìjà ni wọn kọ́kọ́ nfẹ́ tó fi àròlé mi ìsòrí lẹ̀ adẹ́pẹ́ tọ́lọ̀ ń bá tàbí bí adamu láròlé hàn kẹ́tì lólẹ̀ sáájú rẹ̀ àròlé ni ojú kanu wọn nana bí adama ní alọ́sọ̀tà sí kí ni o òní ń báwí tọ́ba wá jábẹ́ ajápẹ́ kọ̀ lífà ń bẹ̀rù ó lè wá bìmánà fáì ẹ̀ ń tóró lé lẹ́yìn kí ni o lẹ́yìn àwọn àjọ̀jọ́ kọlọ̀ tí ó bá sọ wípé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni ẹni tí a fi rólé padà ó tún lè wá bìmánà mọ̀ fúrúurú alákùnrin àwọn àfàràfíjọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wípé la kọ̀lífà yìí zúríyà níbi Adam lọ́wọ́ bá ń sọ wọ́n ní kí ló dé ìdí kọ́kọ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ti káwọn sọ bẹ́ẹ̀ ni wípé ànábì Adam òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ kọ́dà fún ẹ̀ lọ́kọ́ wara rẹ̀ dá lójú ẹsẹ̀ ní sọ wípé àtẹ́jẹ́nu fìyà man yufiru fìyà wal ifsadu la yasiru min hada nabi alimọ̀sidara wàtàkùn dìmá la yasiru min mẹ́fìlì wala yasiru min wọ́n lójú ẹ̀sẹ̀ táwọn mẹlẹ̀ká ní dáhùn padà ìjà sọ́ọ̀tù dá sórí lẹ̀ àtẹ́jẹ́ àlùfẹ́ àmọ́ni àwọn tí wọ́n máa balẹ̀ jẹ tí wọ́n máa pààyàn bẹ́ẹ̀ nàbí àdàbò sì lè pààyàn kò lè máa balẹ̀ jẹ torí ànàbí ọlọ́wọ́ bá lòun àjẹ́ wípé àwọn tí agbàlérò ń bí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni mo ní tó bá jẹ́ àrọ́mọdọ́mọ rẹ̀ tí ẹ̀sìn mẹ́rin wá bá nù áyà kí ló tọ́lọ̀ wò fi mu wá ní jámù kọ̀líbà kí jámù rẹ̀ kọ̀láyé àbíkúnlápá kí ó tó fi wá ní pé àtẹ́já ẹ ẹ wà ìfọ́nà rọ̀ bùkà nínú mọ̀lẹ́kà ìní já ìlú fìlì arúgbì alukulafa kí ó tó fi wá bẹ̀ àwọn afọ àwọn ọ̀dà padà pé mọ́sídáwù lè dé ìlárúbáwá tọ́ba ti dálà àlá ìsìmìlì kìísì ẹ lè mú wá ní mú fúrọ́dù tó ti mọ̀ ọ́túnmọ̀ jámù ń bu àti ṣe tó wí alimasidat indal arab ìdàdálà lè fi jíìnì tí ti wá ní àlá ìsìmìlì jíìnì bẹ́ẹ̀ mu wá ní mufuradu bẹ́ẹ̀ mu wá ní jamu mufuradu yóò mọ̀ tó túmọ̀ kí ni o yóò túmọ̀ jamu Allah subhanahu wa ta'ala bá lè sọ̀rọ̀ alukurani wípé wájú àyìnà lílè mọ̀tìyàkìnà kọ̀sọ́ pé àyìn màtá ni. mọ́tàbù yẹn kí ni tọ́wá ismu jíǹsì wájú àyìnà lílè mọ̀tìyàkìnà ìmàmà gbogbo ẹni tó bá máa bẹ̀rù ọlọ́wọ́ bá dákun atọ́nà rẹ ni ọmọ àkàwá fún wa méjì àti àwọn èèyàn darí ẹni tí ọmọ sọ̀rọ̀ fáwọn èèyàn ní oṣíà tí ó sì ní dáwùjọ rú ọ̀rọ̀ yóò kí abáwọn. àìmọye ọ̀nà lápàtàrà ti lo mufuradu báwọn lára rẹ̀ ó ń sọ fún anú alukura náà nínú sọ́rọ́tù kọ́mọ́rọ̀ a'udhu billahi minash shaitan innal muttaqina fi jannatin wa nahar nínú àrùn bẹ́ẹ̀ mọ́sibárù ni. ismu jinsi tó wá lọ́jẹ́ nítorí kò ti sọ fún àbọ̀mí pé fi ha àlìhárùn. iná ni mo ti sọ fún yìí náà fi ìjà náà kí wà níhà ó sì ní fi ń bá bọ̀ pẹ̀lú gbogbo ohun tí kì í parí ayàpọ̀ ọ̀fẹ́ tẹ́lẹ̀. إنا كل شيء أمضوا أعوذ بالله من الشيطان الرجيم إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياءكم فهل ولقد أهلكنا أشياءكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات وأنهار سرفق وسوق ونهر أنا سأقول لكم أن سقيه سبنا ربي jámù náà ní túmọ̀ tí ń tú fún wa torí bá a ti ní túnú àyà mi. ìdán tí àtọ̀tẹ́láwọ̀ sọ wípé kọ̀lífà kó ti jẹ́ pé ń tọ́gbàlẹ́ òde pé fún làbá kò sì tó burú bẹ̀ nínú tàbíìrù lárúbáwá. jàmáà ẹ dẹ́kun ẹ̀jẹ̀ agbọ́kùnrin yìí ti pọ̀ wàláì pẹ̀lú ìwà wa ìbẹ̀rẹ̀ kí ni wà o wàláì kò sórí rẹ̀ mi nítorí pé ìgbẹ̀yìn wa náà lè bá a kù ìgbẹ̀yìn wa ní kí ni o a gbígbọ́ yé oríire sọ́mà fún pọ́mà ní o a sì lè gbọ́ yé ilà bi ta'allumi hadhihi al-lugha al-lughah al-arabiyya ìdílé bọ́ yà á kọ́ inú onídìí àmà dà nǹkan rú kílẹ̀ rí wa kárùhù lédè lágbàwá bí fati ká ìnira tẹ́mi máa ń pọ̀ ní ọmọ pé bẹ́ẹ̀ ìnira tẹ́mi máa ń tẹ́kí ni o kúrúhù ìnira tẹ́mi fẹ́ ni kí n tó kọ wí sharuhu lẹ́gbẹ́ lọ́wọ́ ìnira títí ni o tẹ́lẹ̀ máa kọ̀ kúrúhù ìnira tẹ́lẹ̀ máa fẹ́ alákọ̀ọ́sọ pé wàlà kọ́dí wà wà fẹ́nẹ̀l ìnsánà bí wàlì dẹ́yì hamalatu hamalatu umuhu kúrúhà kọ̀tọ̀ pé kárí hàn á ti sọ kókó ọmọ mẹ́tẹ́lá níyàrá o sọ ọmọ kò lóyún rẹ ó sì máa má lọ rè sẹ́ẹ̀pù ìnira tí ó ní ọ̀pọ̀ tó nira ni ó sì ní kọ́lá tàbí ìgbàjẹ́ ọ̀gbà ní ọdún tí ó lórí lọ́mọ wájú ẹ̀fọ́ àti ìbọ̀kún yìí orí oṣù kọ̀ọ̀kan máa ó sì ní sí ń dọ́ bẹ́ẹ̀ kì í lórí o kúrú nìyẹn. kútìbà àlẹ́ ìkùn mílíọ̀kì táà ọlọ́sọ̀tà ní pé tí wọ́n bá lókùbí tẹ́ gbà tẹ̀ fún yín mẹ́lẹ̀ á ti jihad lẹ́tọ̀ fún yín wàhúwà kúrúhù ńlá fún bẹ́ẹ̀ sì ni ìnira tẹ̀mí yín fẹ́ pọ̀ tẹ́lẹ̀ ní ṣùgbọ́n mi ti wá ń fà máa ń gbàgbé owó ọlọ dúkìá ọlọ nǹkan fọlọ

òun ní bẹ́ẹ̀ nìkan sọ kọ́kọ́rọ́ kan nù òun ní ìfẹ́ bẹ́ẹ̀ subhanahu wa ta'ala òun a máa yan àwẹ̀ fúnkún gbà ní. inú ọ̀sẹ̀ tìpa náà ni. ẹ wá máa wẹ̀ mọ́ ẹnìkan bá wá dẹ́kú káríwù sáyé kúrú wípé ebọ́lọ̀ gan ti pé oyún táwọn obìnrin níbi ń tẹ́lẹ̀ tá a bá róbìnrin tó jẹ́ pé àtọkùnrin tí wọ́n jọ ṣe márèjì pé áà ah, ní bímọ o ọjà àzà tẹ̀sán yóò wù ooo bọ́ọ̀nà tí ma dénú akókò bùkọ́ láti rí ń jò ní ó ní ẹ̀sìn máa wo ẹ̀rí báyìí ti mẹ́nu kùrà ní o ọ̀nbùnà ti fi lélẹ́yìn o pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ bùnà ti lélẹ́yìn o àwọn ọlọ́run sọ wípé ata ìdá balaba aṣọ́dáwò wà balabọ̀ arúbáyé na kánakánà ó ní sọ́lé mọ́lọ̀ ń dá akọ kánakán tó wá dá akọ fọ́ọ̀tì yá yòó tó nǹkan faramọ́ntò ní wípé kí wọ́n má ṣe ju gbà tó bá wọ fọ́ọ̀tì lọ. ìdáhùn ẹ wá abilé rẹ̀ pé ṣé wọ́n lọ gbá bíi ìyè ju ànábì lọ ni àbí ìwọ́n lọ gbọ́kùnrin àní ìyè ju ànábì lọ àbí ìwọ́n lọ gbọ́ ìyè ju àwọn sọ̀hábà lọ. ìdáhùn kọ́lífà tọ́ba túmọ̀ ànábì ádámù mọ́ àbàmì rẹ̀ ni tàbá náà má rẹ̀ ní ẹ̀yìn.

tí ò ní kí n kankan bọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n mọ ọrọ̀ ọ̀bẹ̀rẹ̀ bá ń débẹ̀ àwọn máa lu wọ́n ti kí ni o wọ́n máa lu. àwa fẹ́ túmọ̀túmọ̀ kọ̀lífà nínú ẹ̀sìn wa yìí. ta lọ́tọ́ sí bùnú máa yàn bí tẹ̀lé yìí. kọ̀lífà ọlọ́run lórílẹ̀ àgbà àkọ́kọ́ ànábì Ádámù ni nígbà tó ń sọ̀rọ̀ wá papòdà tán ọwọ́ àti wípé àwọn ọ̀nà tí èèyàn lè gbàdí kọ̀lífà àwọn àfa wa ń kà á wa bí tẹ̀lé àkọ́kọ́ ìdáná sọ Rasulullahi sallallahu alaihi wasallam. على فلان معين بأنه يكون إماما بعده لا بد من ذلك تابع لبعض الكلام لا بدأي كما جاء خليفة gbogbo mùsùlùmí ń bàtímá ẹnìkan ọgbọ́dọ̀ lílẹ̀ ẹ̀wò padà àwọn àfáà nírú ẹ̀ ló bí ti Abubakar ọ̀rọ̀ àwọn aṣọ pé kọ̀lífà yìí kọjá kọ̀lífà tí dandan nínú ẹ̀sìn wà bí èdè dandan ni lọ́nà wo tuukara sọ̀rọ̀ sálàm ọlọ́mọdéma sọ̀rọ̀ sálàm o musọdọ wa sálàfà sẹ́limatul muhajirin wàlà ansọ́r fíìmà ń yẹkùn amíràn báyà àwọn muhajirun wọn nínú àwọn ni wọn ti yẹn jọba dé lórí àwọn ansọ́r wọn nínú فتنة نياو طرنا نياك بوا من حديث الذي أخذ من مصر صلاة إذا بويع لخليفتين كي أم باتي يوزا كوية مجيني كوما دولي كوية لكن كان إلينا مسلمين نعم تقتل الآخر أي فاكيك إن تابو زمدم يروري شوكا سلام وكرفو أي نقلي فمجي لكن كان jọba ẹ mẹjọ wọn tàn wá nígbà wàhálà dé láàrin Ali àti Muawiya gbogbo àpá àtẹjáde sunna mo ní kìfàpù ni pé Ali ni kọlífà kìí ṣe pé kọlífà ni méjìlá ẹ̀fẹ̀ náà lá abadan hádà bí dámì nígbà òdi wípé àdúgbò sọ̀rọ̀ nǹkan kúdà yìí táwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n wá fún àwọn ọjọ́ sí kí nígbò yá làwọn kan wá dìde gbà tẹ ẹ bá wọn tẹ́lẹ̀ ti sọ́ọ́lẹ̀ ọ̀rọ̀ ọkùnrin sí lágbára o báyìí báyìí báyìí báyìí nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn àǹsọ́rí náà bá ti wọlé kọ́ máa jẹ́ àbúbákẹ́ ṣùgbọ́n aṣọ pé náà sùn bẹ lórí rẹ̀ bó ṣe kẹ́rù sàn kò pinlẹ̀ làmọ́lẹ̀ pátápátá but ọ sọ pé ọ̀rọ̀ yé gẹ́ fún làkàyè jẹ́ àti sàhìn ìdààmú bọ̀kọ́rọ̀ mi hadith ummul mu'minin Aisha radiyallahu anha wa ardaha ara rẹ̀ ọ̀yà àsìkò iṣẹ́ ìwà tó bẹ́ẹ̀ ti dìde nulẹ̀ tó gbẹ́ àti yóò yọmọdé ẹ ẹni bí ìsáàjì àbí wà dìde nàní asọ́là náà táwọn yẹn ti ni àwọn ìyàwó rẹ̀ wá dàn pé mọ́ sọ́là o wà hún yẹn tẹ̀dẹ̀ rún náà wọ́n yẹn kírun wọn náà yẹn retí. o ṣe lọ́nba ni ẹ bá ń bomi sínú igbá kan kí n fi sanra kí n wẹ̀ àbí dìde báyìí ó bomi sanra dábàyìí kó yíṣẹ́ ìbára pẹ̀lú kan bó ṣe nàrẹ̀ lọ bá dákú sọlọ́wọ́ àtúndínlẹ́wọ̀ sọlọ́mọ́ gbogbo ẹ̀ máa ń pèrè mùsùlùmí tí ọba kírun kú ọ̀daràn lẹ́nìkan wà dídè fáwà lónìí ẹ̀ sì wà máa rọ́tẹ̀ lẹ́yìn fọlọ́mbò mẹ́rùn fọlọ́mbò ọrùn ìwọlọ mẹ́sẹ̀ wà ní ànábì gbẹ̀ngàn sọ̀rọ̀sọ́ láti wà sọ̀rọ̀ àmàlẹ́ yìí rí o ń gbàtọ̀ pẹ́ ànábì bá tají padà. والله في الرواية إذا قلت أن عمزة جاري يقول أصلى الناس أنا سامنا سكيت سكيت فدا سكيت يوم أنا بتقول لك كثيرني أولي ما صلى وهم ينتظرونك ولا نكون ربي كنت بنا في قومسين وقربا وتف صلاة وتوى كنت أنا بيت دراك للاقي أرو بي وتم تاجنا نجوا قتنا جاري ناني يجي بلا نفهم بس ناني أصلى الناس فتاوي يتكلمون بي كل يتكلمون أنا ربي أنا بقول لك كذا nígbà tí wà ní agbára òpè mọ́ àdébí wa ni ẹ lọ rè bá ń bá àbúbákírí o lè yóò sọ́lé abìnrin náà kọ́ wa bá ń kírun fáwọn yẹn. ẹ̀ka kọ̀ọ̀rọ̀ yẹn lọ́wọ́ nọ́ọ̀sì yẹn. ọ̀rọ̀ yẹn kẹ́jì ìtìfáàkùn ìtìfáàkùn àlè lè ṣe lè wàlẹ̀ àpò wàlẹ̀ àpò ìtìfáàkùn àlè lè ṣe lè wàlẹ̀ àpò. tí igbó tí ó bá fẹ́ yàn kọ̀lífà ń gbà mí tí ọba ti ná sí bá wọn tí ìpanupọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí à ń sọ papọ̀ bẹ́ẹ̀rẹ̀ ìsàmì àwọn bàtà mẹ́bí mùsùlùmí wa ìlú islam ìsìláwà àwọn afẹ́yẹ lórí ọ̀nà àkọ́kọ́ ni pé kárí nẹ́sùn ní kìtàbù wà sunna nílábẹ́rẹ́ ni kọjẹ́ àwárí ìntòkùn wípé kìí ṣe wípé àtẹ̀ntọ́gbọ́n àtẹ̀ntọ́gbọ́n àtẹ̀ntọ́ronú àtẹ̀ntọ́ronú àtẹ̀ntọ́lùfàrà àtẹ̀ntọ́lùfàrà ni ọmọ náà wọ ìkóòtì fún ṣẹ́rí àn nínú ẹ̀sìn tiwa ní tí wọ́n sọ ni wípé wọ́n yin àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àfa tí wọ́n torí wọn pé èèyàn dáadáa tẹ́sí pẹ̀lú ọlọ́run ọba wọ́n wà ní wọ́n lọ rí fún ìmọ̀lú koríkorí pé ta ló da akáyàn ọ̀rọ̀ ìjọ lórí èsì ọ̀rọ̀ tí wọ́n máa yẹpẹrẹ láwùjọ. Naam. fẹ́ẹ́ fi wọ́n pàdé náà wà bẹ́ẹ̀ kìnní kan wà bẹ́ẹ̀ ẹlòmíì wọ́n ó tẹ̀lé ṣe ẹlòmíì ó tẹ̀lé kankan ẹlòmíì ó lè ráyè ṣe no ṣẹ́rí án. ìtìfáàkù ni àwọn tí wọ́n yàn pánẹ́lì wọ́n jẹ́ èèyàn lẹ́wà wọ́n sì foríkorí wọ́n lábájábá ìlú ọ̀jẹ̀. mùsùlùmí náà gbogbo wọn òǹtọ̀ náà ni gbogbo wa yòókù sí kíni o làbà yá mọ́tẹ́lá kadé wọ́n ti foríkorí wọ́n ti gbà tá a bá wá rẹ̀ tó lọ́wọ́ gbàǹkọ́ láàyò sáfàtì ìlà kọ́ọ̀lì àríwọ̀rọ̀ mọ́ kílẹ̀ rí wa sáàdù fún ìbájà nígbà tí wọ́n koríkorí tọrọ parí tán. bí àgbàkì láàmù ó lòun ọgbà tó sáàdù fún ìkànnì o ó lòun sẹ́kẹ́ni o àwọn sàdí ò tiẹ̀ wọ̀rọ̀ ń tiẹ̀ gan bàbá máa ń bá ló ń tiẹ̀. sókíà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní àyùjẹ́ lẹ́la hàdà lámọ̀rọ̀ إذا عهد الخليفة إلى أحد من رعيته في خليفة تقابل بيته تجمع مؤمنات tọ́ba padà gbé ọ̀pá àtẹ lẹ́nìkan lọ kó tó lọ a gbọ́dọ̀ fọ́ ìsìláàmù a gbà bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí àbùgbà fún títí fún tani o Umar ẹlẹ́ẹ̀kẹrin òní àyàtà bọ́lábà aláàlá ti bí sẹ́yìn fìhì kéèyàn sọ pé wọ́n bá lẹ́bẹ̀ dọ́là sàmúnà ni mùsùlùmí ẹ̀dọ̀ wá o ah kí ni burúkú ti lajú lọ́sùn kó mùsùlùmí ọmọ àjẹpẹ́ yóò máa tẹ̀jẹ́ wa náà lé ẹjẹ́ mùsùlùmí náà lé bá bá ní àdìdè tí náà mùsùlùmí ni mùsùlùmí náà ẹ̀fẹ́ jẹ́ ẹjọ́ ṣe. kí fìtì náà má bàa ṣẹlẹ̀. kèsì clear kí lè rẹ lẹ́yìn. abúlé mùsùlùmí lẹ́yìn. Khalifa ńlọjẹ àwọn ará Mẹ́kà wọ́n ti báyà fún wọ́n báyà rẹ̀ tí wọ́n bá ní wọ́n báyà èèyàn báyà ni wípé ìwọ lólórí wa o báyà àìsí rè lè má tún kúrò àìsí ẹgbẹ́ èèyàn méjì gbogbo ẹ̀sìn tó ọba lòun ṣe nù ìsìláàmù yìí tẹ wá kúra yín jọ ọ́ bìkan bíi méjì mẹ́ta mẹ́rin tẹ lẹ́yìn ti báyà pé lágbájá ìdàmírù wa gbogbo tó bá ti sọ láàmú àtẹ̀lé gbogbo tó bá di káàdì mùsùlùmí àti ilé fún mi lọkọ máa ń lè fẹkẹrẹ kama fún tó lọrọ ìtura ẹ má jẹ sọ náà ọba rú ẹ jẹ ní àmùsùlùmí ọpa pọ níbi èmi náà bá ké tèmi náà tàn kí n tó kó yẹn bíi fifty náà sábẹ kí n tó máa lọ náà fún gbèsè ayé mi eléyìí náà lọ́nà náà tóbi láti Sudan jọ kan eléyìí náà tóbi láti Yamani eléyìí náà tóbi láti kíríkọ̀ọ́ ẹ̀kọ́ àtàkùn ṣọ́ọ̀tàn fọ́ ni. èntó ń bẹ nú ẹ̀sìn lè ń tà ń sálàyé yìí ìmí ìtọ́wá ti àtọ̀tẹ́lẹ́yìn á jẹ́ قول واحد yóò wá fi tipa mọ ọkùnrin sílọ àbàlẹnu mọ kọkọrọ sí ẹdẹnu mọ. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ o because mo ti ṣe báyà fáwọn mi ro ìgbésí ayé ìnáwó lọ́wọ́ rẹ̀ àwọn amẹ́tíà وعن مصر وبعض عن الشام أكادية الشام ṣùgbọ́n bọ̀ ya àwọn tó kàn láwọn ọjà ìlàfà bàmọ́lọ́wọ́ ìjẹ́ olórí ìpàtẹ́hùn àwọn ọjà bàmọ́lọ́wọ́ wọn wọn náà ni مر... ابن آه، آه، ما آه، لا حلو اقرب منك مراد الحكم بلو حجاج بن يوسف حجاج اني بكن انا صح قالوا الصحابه رضي الله عنهم اكنوا ما فانا tí wọ́n sọ̀rọ̀ pé nìkan ti tọ́lọ́ o mú mú balẹ̀ ni aláàfẹ́ ìjọba àfẹ́ lólẹ̀ àwọn ni wá sígun wá kọ́dà wọ́n ṣe débi wípé mùsùlùmí hajj wọ́n fún àwọn mùsùlùmí lọ́dún náà lọ mùsùlùmí náà o wọ́n ní àwọn ọ̀sà pa kọ̀lífà èèyàn Abdullahi bin Zubair Abdullahi bin Zubair sì rèé èèyàn takuntakun ni ó ní lẹ́yìnlẹ́yìn ó ń lè ìlú ilẹ̀ kẹsàn-án fẹ́ bàjẹ́ àbẹ́gbà wọ́n sí àwọn èèyàn máràfà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ máràfà wọn ò lè wá sí mẹ́kà bẹ̀rẹ̀ pé wọ́n wà ṣe tọ̀wáfù àwọn tí wọ́n bẹ̀rẹ̀ mẹ́kà wọn ò lè lọ àràfà bẹ̀rẹ̀ pé wọ́n ṣe wùkúfù wọ́n wá lẹ̀ mẹ̀jáník sáwọn mẹ̀jáník àmà. gbogbo ẹ̀ sáà ń dárò lọ́sọ̀ọ́ níta dárò kiri o níta dárò lọ́sì. sùmọ́ká tó padà bí wàhálà yìí lápàdé jẹ́ àtúnṣe من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما nígbà tí ayé àtọ́ka sọ́sọ́ sọ́yìn pé alúwa nàbí ṣe wọ́n tẹ̀lé máa yú ààyè wọ́n fi ṣàtà yà fún lọ. ṣé ìjọba ń bá tọ́ka lẹ́kọ̀ọ́ ìmọ̀ àtẹ̀lé o fi sùúrù fún o àwọn èèyàn lè fẹ́ jọ tẹ̀lé tọ́ lọ́wọ́ bá o wọ́n fẹ́ ju olú ayé ńlá dàdà. ìwọ ló rò déédéé o nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọlọ́run wá fi hàn nàbí ọ̀pọ̀lọpọ̀ ntí ọ̀ṣẹlẹ̀ tí ọ̀bà ti máa oni fajama sasala ansor anabi waa ko ansori jɔ nuna hadith bani abdulayi bin abbas walam yajma maahum ghayrahum ko jɛn ko wa mɛna muhajirun ko kwan ko tuma ka wa mɛna ko tuma wa mɛ ɛn wolo ko jɔ o ji ko anabi waa bɛrɛ sinba wɔsɔrɔ ko aa ah, innakum satalqawna ba'di atharo kí wọ́n fi ẹ̀tọ́ ẹ lójú rẹ̀ báyìí kéèyàn máa wò plénplé báyìí àwọn mùsùlùmí ọmọ ìyá yìí náà wọ́n ti bẹ́ẹ̀ fún yín o fasiru hata tẹlifon alahaw sùúrù ni a ti kún ẹ méjì kílì ọ̀dọ́ rẹ méjì wọ́n tàgé mùsùlùmí lẹ́ẹ̀jọ́ àti bàbá àwọn àǹsọ́rí tó ń ti bẹ́ẹ̀ náà ẹ wè mà kò sì sí àǹsọ́rí kan tó jẹ́ kọ̀lífà kò sí. ṣé ẹ máa wò pé ṣe àgbàkọ́ ilẹ̀ ti dà wọ́n gbà wọn o ẹ má lóyún o ẹ gbàgbà yẹ ọ̀tàn ẹ jọ sùúrù ni a ti kún ọ̀rọ̀ ọmọ nìyẹn mùsùlùmí mùsùlùmí sùúrù láti kún. hadithi náà wá wá hadithi Anas bin bí atamni min hadithi abdullahi bin abbas lọ́sẹ̀ sọ wàá ma sọ̀rọ̀ ọ̀kun afárá ń jẹ ha anẹ́tì lọ́nà bẹ́ẹ̀ mẹ́tọ́ká mi sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́sí sùúrù ah, ha anẹ́tì nígbà tẹ́ mi wọ́n pin bébì kan fọlá mi yẹ̀sùn bírò fún ọ̀padà rí sùúrù yẹ̀sẹ̀ ọlọ́run má jì kárí fìtìnà jọ̀mọ́ ọlọ́run ah, má jì àrí fìtìnà ah, ẹni ẹjí ń ṣe wá sí dùn kí ni fi ń kún fún wọn ìdí bá lọ sí òsì méjì ń bẹ kí lè rí wata fún sùúrù yẹn kéré pẹ̀lú bí yọ̀ọ̀kẹ́ bí ṣùgbọ́n màdùrún màdùrún àwọn olùlé sọ̀fà sálàmà Allah subhanahu wa ta'ala àìdíyànà min jima'ihim kayfa la nusallimu sinatana min a'radihim alábàkálá ti la owó èmi àti tí wọn bá ń sọ fún àwọn tí wọn tàgé ànàbì tí wọn bá ní àwọn eléyìí wọn ó dèrò àlìkì àná wọn ní kí wọn fọyà wọn wọn ní wọn ti àìjẹ àwọn sàbẹlẹ tí àwọn kọlọ́n sàbẹlẹ àti wọn ò lè bẹ́ẹ̀ jẹun látẹ̀lé owó ni àti ṣùgbọ́n kan kù kí nìkan náà ìjọmọlúwàbí wọn ìgbésí ayé wọn kí wọ́n wá là náà ń di àárín èmi àtẹ̀yìn bá a bá ti ń wò kúra àánú ọlọ́mọ ni òjò ọwọ́ aṣọ tí n bá fẹ́ dúpẹ́ sẹ́fọ́ lọ́wọ́ bá kí n yá àlá hàn mí náà mí náà àárọ̀ bẹ́ẹ̀. àwọn pẹ̀lú ní Abraham ibn Hassan ń dẹ̀ ni wọ́n pin lọ́ba mórí bọ́nu إذا لا أبلغ معاوية بين حرب ألا أبلغ معاوية بين حرب ألا أبلغ معاوية بين حرب ألا أبلغ معاوية بين حرب أمير المؤمنين نسى كلامي أمير المؤمنين نسى كلامي أمير المؤمنين لذا كلامي بأننا صابرون ومنذركم بأننا صابرون ومنذركم إلى يوم التغابن والانخصام إلى يوم التغابن والانخصام إلى يوم التقابل والخصام وفي ألا أبلغي معاوية بين حرب ألا أبلغي معاوية بين حرب قل معاوية بن حرب تاني ولا ربا ملتا مين ربا ألا أبلغي معاوية بين حرب قل تموت كده لبان صفوه Àlà abèlérí màá rí ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ náà àrùn. Bẹ́ẹ̀ bá máa ń tí mò ń bá wí. Àmìrọ̀ mo mi ní nànà bá kàlá mi. Mi àmìrọ̀ mo mi ní nànà bá kàlá mi. Àmìrọ̀ mo mi ní nànà bá kàlá mi. Ẹn tó jẹ́ káyọ̀ nípa Mùsùlùmí náà ni mò ń bá sọ̀rọ̀. Nàṣà mi, nàṣà lédè a máa túmọ̀ ọ̀rọ̀ kọ̀ dáa tí a sọ sí yàn. máa túmọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ tí wọ́n bá sọ sí yàn kí ló wá ló ń bá lérò ìkejì ló bá lérò ìbànújẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ẹ bá ń sọ fún un wípé a bí a náà sọ́bìrú náà mú bìrú kùn. bí a náà sọ́bìrú náà mú bìrú kùn. à ń kẹ́sìmọ́ bá mi ní a ṣe wà mú bìrú kùn a sì ń retí àgbàkúta inú oko. بأن صابرون ومنذرون إلى يوم التغابن والانقسام إلى يوم التغابن والانقسام إلى يوم التغابن والانقسام. Àrùn ti jẹ́kọ̀ọ́ lọ́wọ́ kò gbé ẹ̀dájọ́ àti ọjọ́ tọ́jọ́ wípé ó ń dà méjì àtẹni tí wọ́n jẹ́ pé ẹnìkan wò pé mo lè báyé yín jẹ́ ó sì báyé wọn jẹ́ ní tòótọ́. Pẹ̀lú kọ́lọ̀ ń lò fún kádàrà abúlé tó ti kò lórí àwọn èèyàn kan wọ́n àtó lẹ́yìn wọn báyìí ẹ lọ́ọ́ lè pa wọ́n gbogbo àwọn ẹ̀jẹun là ń retí jọ́n. àwọn mọ̀rùwọ́ àwọn tí ó sọ̀rọ̀ wá wá àjáàdù wá wá wọ́n náà wà lálẹ́ abúlébùrù zubẹ́rì kiri èèyàn takuntakun ni wàhálà wàá dé. tàhásọ̀rù mẹ́ta wọ́n wá tẹ̀sí sọ̀rù mẹ́ta. لمدة ستة أشهر و13 يوما for months 17 days gbogbo ẹjọ́ sáájì kò jà ọjà níbi kò jọ lọ lúwẹ̀ gbogbo ẹjọ́ bẹ́ẹ̀ lùlẹ̀ ìnira ní fi ń kàn wá wọn náà wọn sap àpẹẹsẹ̀ǹtì ọkùnrin sí bàbá yìí náà tó wàá wà kó ìtàjẹ̀lẹ̀ pọ̀ wàhálà pọ̀ níjọ́ tí wọ́n pa kọ̀lífà pẹ́lẹ́ntì ọ̀gá abdullahi zubairi wọ́n ń salaga wọ́n ń gulọ́kọ̀ wọ́n ń sẹ́mi nkankan ní ntọ́fẹ́ tó bí ntọ́lé wákàtí mẹ́jọ kò kí ló wá fà ọwọ́ àná akadu kan nígbà tó wà kékeré ẹjọ́ ọ̀bẹ sára mi bí ọmọ sèkó ẹjọ́ ọ̀tẹ̀ dání ha nígbà tí ya rẹ̀ ń tọ́ lọ àmì ìwà àwòjọ́ kan lánàá huwa huwa wa rabbil kaaba ona ni oni kọ́dọ̀ náà sori kaaba mi búra arbi'i máa fún lọ́yàn kó wà láwọ́ bíi máa yẹ àìlè kọ́dà kó somi ojú rẹ̀ lóye fún lọ́yàn bọ́ ọba ti ń bọ́ síkùn rẹ̀ eléyìí ọ́ padà di akínláyé kò lékún kéke. kapsun bẹ́yìn náà di haabin ẹ wá wò àgbàlagbà àgbóni ṣùgbọ́n nígbà tí ọ bọ̀ ń bọ̀ lọ́bọ́ sí láàrin àwọn jìnnà ń kó ìkókò ìlọ́bọ́sí àléhà fìyàbọ́n asọ̀rì ah, lọ́rùn rẹ̀ ṣùgbọ́n kò ní gbàtọ̀ ńlẹ̀ kọ́dà làyẹ̀mùnà àná àbẹ́yìkìlá yóò máa sọ pé ní jíkẹ́ balẹ̀ ọlọ́run ọba jẹ́ àwọn ní làyẹ̀kùtà lánàá dùnà tàbí kọ́tàkọ́tà náà wọ́n fara pàtì. akọni náà fọwọ́ fọ́tà fáwọn ìjọba wọn ṣẹ̀ṣẹ̀ jáàmà fún un. alẹ́ jọ̀tọ̀ wá dé alẹ́ ń bẹ̀ abúlé bí lóṣù bẹ́ẹ̀ gbé ó sì lọ rèé mú ọ̀pọ̀lọpọ̀ sọ wípé yìí ara yìí àwọn òwúrò ìdájẹ́. nígbà tí wọ́n ti àwọn hajjaj wọ́n pa abdulayi zubair wọ́n ti kú fa. ṣùgbọ́n ti sàn bẹ́ẹ̀ an fa nìkan ní urban ibùdó sọ̀tì kí ló kọ́ rẹ̀ wọ́n. èèyàn dáadáa ni sọ́ha bí yìí ali nígbà tí wọ́n láti ali nígbà kí ló sì wọ̀ ọjọ́ ìwà ó ní ọdí àwùsọ ní àbúkà anisa sram ó ti bá nsọ̀tọ̀ tẹ́lẹ̀ wípé tí wàhálà bá lè dé láàrin mùsùlùmí fàtẹ́kì sẹ́yìn fún mi nìkan ìdà tí wọ́n máa lò ń jẹ́ ọ ya lọ wádọ ogi kìnà yàn ká pé má dàbí tí mùsùlùmí ti bá tiẹ̀ tọ́pọ̀ àwọn ọmọ àjà táwọn para àwọn ọkọ̀ dàbí. Ali wa ni akini ni ẹ ẹ tó rí lo ihun tí mo sì ń tẹ̀lé lónìí náà ni wà sí ìyá Ọ̀rọ̀ àsọ́ọ̀lẹ̀ sáré ti fi sọ́ọ̀lẹ̀ o, ní mo sẹ́kẹ́ ni o, ó ní mo sì ń tẹ̀lé. وهذا مروان بن الحكم كما أخذه الإمام الطبراني والحاكم والبيهقي عن الشعبي إمام الشعبي ولم الوضع الحكم لا رأى وكان جنجا وقويناني عنده ولد الله يا مسلم هو لو بين كتان بين أيمن ابن خرين كان رضاو أيمن ابن خرين أكية داني جاكو جاكوني أروان وان قبل ألا تخرج معنا فتقاتل afẹ́kọ̀ òkun wa ọmọ padà rẹ kí wọn náà balẹ̀ lóògùn yìí olóògùn yìí wọn bẹ ṣé n tiẹ̀ yìí mùsùlùmí jọ ń jà láyà rẹ tó náà ni ah ìnà àbí wà á máa wù kọ̀díṣẹ́ yìí dàbà jọra báà mi àtàbúrò rẹ lọkùnrin tàbá ẹ̀gbọ́n rẹ lọkùnrin ah ogun èyí tọ́lọ̀ ń balẹ̀ ń bá jàdọ́ máa jẹ náà wọ́n ti jà láyé ń jẹun wọ́n bá ti wọ́n máa ti tẹ̀ wọ́n ti tẹ̀ mí náà wọn ò eléyìí òní inna àbí wà á mà kọ̀dé àǹdá ìlẹ́yà àlà òkọ́ sílà mùsùlùmí báà mi wọ́n pè mí kàdé báyìí wọ́n tó dáadáa pé gbogbo kọ̀tí ọ̀la bá ń ṣẹlẹ̀ ló dojú ìjà kọ mùsùlùmí o nípa mùsùlùmí o. ó ní ṣùgbọ́n ìdá àǹtà àdéhìkà ni ìbára àti mìíràn náà kọ̀ ṣùgbọ́n tó bá lè bá mú ìwé ẹ̀rí kan lọ́ba yìí tó bá lè fi lé lọ́ta déètì wípé kí n bá ti bọ́ ológun ìní wọná lọ́dọ̀ ọlọ́run bá. tí mo sì rí pé wọ́n sáyìn rẹ̀ láti sánmà pẹ̀lú sáǹpù wọ́n tẹ̀lé ọ. inú wa abẹ́lẹ̀ sí àwọn àtàlẹ́yìn ọmọ àmúṣe bọ́ ọ bá lọ jẹ́ kíákí bí yẹ pọ̀ ọkùnrin jáde kó mi jọ. ayé mọ́ni bẹ́ẹ̀ ni mo rí sẹ́nu wípé ولست بقاتل رجلا يصلي لي ولست بقاتل رجلا يصلي على سلطان آخر من قريش لي على سلطان آخر من قريش على سلطان آخر من قريش له سلطان علي إثمي لو سلطان هو علي اسمي معاذ الله من جهل وطيش معاذ الله من جهل وطيش معاذ الله من جهل وطيش أقتل مسلما في غير جرم جرم أقتل مسلما في غير جرم فليس بنافع ما شئت عيشي فليس بنافع ما شئت عيشي فليس لي نافع ما عشت عيشي قل ولست بقاتل رجلا يصلي ولست بقاتل رجلا يصلي láyé nígbà tó ń bá ní kí n máa tẹ̀lé ìmì bá ń fọwọ́ mi pẹ̀lú kíkirun. ولست بقاتل رجلا يصلي. tí a bá wá wo ohun tí mo pàṣẹ. على سلطان آخر من قريش على سلطان آخر من قريش torí kẹ́nìkẹ́nì kùrẹ́ṣí kó lè bá a gorí àga àtẹ wọ́n wá nítorí ẹ̀mí ẹ̀fà mùsùlùmí kan tí ń kírun fọlọ́wọ́ bá a làwọn sùlùtánù wà láyà ìsinmi làwọn sùlùtánù wà láyà ìsinmi. ó tí wọ́n mọ bí ó burú sí mímẹ́bí bá wà nígbà tó ń bá di pẹ́sẹ́ǹtì oní ọ̀nà tó kù lórí àga o èmi ni wọ́n máa kọ ẹgbẹ́ òpó ẹ́ àní mi ọmọ ọ̀rọ̀ rẹ̀ dàdá ní ọmọ gbé káàdì dáhà nígbà tó bú sáà tó wa èmi náà fẹ́ẹ́ ti mú. nítàsù rẹ tí ẹ mú di olóògbé sáyó ẹ lọ́lọ́jẹ gbóngbò. ọ̀nà àwọn bẹ́jẹ̀ láyà ẹ̀ wọ́n ti ń tẹ láwọ̀ tó tẹ láwà ṣùgbọ́n òtọ́ la ní ìdí kọ́lọ̀ méjì àti wì méjì àti bọ̀. ẹ má yẹn yẹn lónìí ọmọ yìí pé òun ò jẹ́ ẹrú fọlọ́ àpàtàlá àkèké yẹn ń jẹ́ ẹrú fún kàmi. wọlọ tí wọn bá gbọ́ sàkárà lẹ́gbẹ̀ẹ́ lómi ó lè bu ẹ̀yìn tí wọn bá gbọ́ bu ẹ̀yìn rà ìbá níbi ògbó ayé ni. Naam. Ẹ̀jẹ̀ wo bu mọ́ríkàsì yóò yà yíyẹ pé ah! ah ẹ má má fèrè kékeré àwọn ẹ̀dá sí yóò tóbi lẹ́nu ẹ̀ ju nǹkan mi lọ ẹ tún wẹlé yìí náà ẹ jẹ́ wọn bá nàbílẹ̀ bẹ̀rẹ̀ náà o lè bu ẹ̀rì wọ́n tó rẹ̀ náà ẹ bá nàbí gbogbo ayé ẹ jẹ́ wọn bú àfa rẹ̀ àfa àti ìgbà náà bí gbogbo ayé wọn náà lè jẹ ànàbí ṣùgbọ́n àfa àti tèmi yóò kóró ju. sẹ́wọ̀n ni mo sọ fẹ́ tìmìnà ogun tẹ lẹ́ǹdánwò káàkiri ilé òsìmú ẹ̀sìn ẹgbẹ́ ní ọmọ pẹ̀lẹ́ lọ́yà rẹ̀ kò ní dífẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run níbi ọ̀yọ́ kọ́ni bẹ̀rẹ̀ yóò tún dífẹ́ǹdì ẹgbẹ́ wọn. ìsìlámù dà ìjọba yàtọ̀ kọ́dà ìfọ̀rọ̀ kẹ̀kẹ́ náà padà lẹ́wù sùn táàbù ọwọ́ alẹ́ mi lọ́pọ̀lọ́ lórí o ìmọ̀ ọlọ́

àfi ah, má jẹ̀rú fọ́lọ́wọ́ ba kí wọ́n máa lò mí tàbí máa lò àbí lọ́nà òdì tí ò ní mi ah, ẹ̀. fẹ́ dá ọ̀nà ibi a náà nù kí láwọn bẹ́ẹ̀ ti báyìí nìyí ibi àgbàmọ́ súnà náà nù ibi àgbàmọ́ súnà ní kíni. ìwọ wà láyà nígbò súnà tí ọmọ à ǹjẹ́ nsọ fún wa yíyọ àmì àbánú gbogbo ọba tí èèyàn bá ti ń fi ìfẹ́ kan tẹ̀lé nìkan tí èso tó kọ́ wá rí mi lẹ́sẹ̀ rẹ̀ ọmọ pè ngóyè ọ̀n ba tiẹ̀ jẹ́ ní ètò tiẹ̀ jẹ́ ṣùgbọ́n sọ bẹ̀rẹ̀ adab lọ́sọ̀ pẹ̀lú kí ni o bẹ̀rẹ̀ adab ó rí tó nígbà tí wọn náà bá sọ pé nígbà tẹni fẹ́ràn ilé kí wọ́n mọ̀ fi ọmọ mi ilé kí lẹ rí ó rí pé nígbà tí wọ́n bá mẹ́rin wá kò ní jẹ́nu kábàtì tó náà ní ti ìfàdíkà ìmọ̀ ìfíjà ìtajú rí báyẹn ṣe pé àwọn tí wọ́n padà pọ̀ sí lọ́wọ́ wọn padà ah, ah, ah. àwárí inú ẹ̀yìn ẹja àjọ náà jẹ́ ti kó obìnrin náà <laughs> àrínú ẹ̀yìn náà jẹ́ ìsọ̀rọ̀ ìgbẹ́ jẹ́ ti kọ àríbí sallallahu alaihi wasallam kò fi dọ́pátìmù kò fi kò fi rí àwọn tàbí ó fi rè wọn tọ́ba rẹ̀ wọ́n ni ṣé iwájú rẹ̀ ní abdulhamu náà ó fẹ́ fún ọ̀nà kò níyàwó sáré ní ọ̀dùkọ̀ sí. sẹ́ni tó tóbi ábí àfà ó ní mọ̀nà òbíṣà ẹ mà lé ọkọ ìyàwó lẹ́sẹ̀ ajé gbẹ náà kọ́ lẹ́sẹ̀ àkọ́ ọ̀kẹ́ ẹ bá ti ẹ̀ fẹ́rẹ́ kẹ́ fún alẹ́ nọjọ́ àti tí ọ̀sẹ̀ kó tà àlàǹbàríkà tàbí òdìdí máa rí mbẹ́.

alibi sọ bẹ lẹ́ẹ̀takú musa hàtà yẹkùn sami máa ìfà ó sì rí o ayé òní kì í parẹ́ tí ó fi di wípé sí sálámà sálámà sálámà náà yàrá wọn wọ́n di ara wọn mà ní ya olùdí àtijọ́ máa ń padì ẹjọ́ bá síbẹ̀ kò ní sálámà wẹ̀ hadi sọ sáré. jẹ̀mọ́ra kò sí jẹnẹrẹ́sọ̀n tí ò ní sábúrú kọ́mọ́pọ̀ ni. afẹ́ mánéjì kẹ́kọ̀ọ́ kò ní lẹ́yìn àti sàtàrà wọ́n gbìyànjú àdùn gbìyànjú wọ́n na ẹni tí kò èdò bí nlé tó ṣe ìdìnnà àdúgbò náà wọ́n lẹ́kọ̀ọ́ pa àyàn àdúgbò lẹ́kọ̀ọ́ pa àyàn. àbí àkàmù ìfúnjẹ́ náà bá nù wọ́n tẹ̀lé ọ̀tẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìyá alẹ́ rẹ̀ nìkan tó lòun hadisi hadisi kọ́ wá kà pé mo lè ka èèyàn fífi fún kí lẹ́kọ̀ọ́ pa àyàn àdúgbò nígbà jàmáà ẹjẹ́ àṣìpáyé ẹ̀mí wa. ìdán tí wọ́n lọ́bọ̀ wá dé báyìí afọwọ́ ni tí bá lọ sí tí mò ń ṣe yìí ha àkùtùlù mùsùlùmá fi rẹ̀ jòrò mẹ́. tí mo gbọdọ̀ lọ rèé fa mùsùlùmí tí ń wà ní láì lẹ́rìí kankan ju pé mo fi sọ̀kọ́ọ̀tì àwọn èèyàn kan ni. فليس بنافع نافع عشيت عيشي فليس بنافع معيشي عيشي ìyìn àǹfààní omi ò fẹ́ ti ní fi ní ìjà ìgbàyè kọ̀ọ̀tàn àǹfààní ìjọba fún mi bẹ̀ mùsíbà ni wọ́n kò bẹ̀ wọ́n bá lè dànù wọ́n ti kí ni o ọ̀nà kẹrin ẹnì tó wá jáde tó bẹ̀rẹ̀ àkànlífà tó bẹ̀rẹ̀ bọ́ bẹ̀rẹ̀ táwọn náà fà á mọ̀ nípa léèkì padà kàdé kíláàsì náà àbàtì sùúrù torí kíni torí ìtìlẹ̀kùn mọ́ ìkìnà ìtura kíni o ìdílé àdáburú lórí wọn àtàkàlám sáwa rẹ́ẹ̀rì rẹ̀ ìtànsọ ìsáà rẹ́ẹ̀rì ẹ̀ tọ́fẹ̀tẹ̀ múlẹ̀ náàmù rẹ́ẹ̀rì rẹ̀ nítorí kíni adúgbò sàǹkó tó lọ kàmẹ́jà mi ní hadith àti ìbáraẹni sáré قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يجد عنها بعدي إلا هالكم إنه من يعيش منكم فترى اختلافا كثيرا فعليكم بما عرفتم من سنتي وسنة الخلفاء الراشدين المهديين أن الدنيا تيوجر ليني أبو بكر وعمر وعثمان وعلي إن تيابت يوسي ما جريسي الله سبحانه وتعالى قل نيجي موسيسي يوم أكيد كما سوى ẹbí tí wọ́n lálẹ́ ọ̀tẹlẹ̀ àárí ẹ̀rí ẹ̀ látọ̀dọ̀ Usman nígbà tí ìsọ́ọ̀rù dé wọ́n tẹ̀lé mọ́ Usman ní Madina wà láì pọ̀ wọ́n láwọn ọ̀sà pàlì kí ilẹ̀ sẹ́yìn papọ̀ ní ìfàsírí ọlọ́run àtẹ́jẹ́ sábàb ní àwọn sọ̀hábà wọ́n dìde nínú àmì Abubakar abdulhamid Umar nukura nukura Ali ọ̀nà ọ̀fà ìdáyọ̀pẹ̀ náyẹ kò sí jọjọ́. Usman bá ní à ah, gbogbo ẹ̀ bá mọ̀ pò nífẹ̀ẹ́ ní tòótọ́ ẹ̀kọ́ rí ilé yín o. ọ̀yí fàtìlódé ó ní ìní pàdé ọlọ́run wọ́n wá kọ́ ọ́nù iṣẹ́ rẹ̀ ní pé wọ́n torí Usmanu wọ́n fi ń tàjà àwọn ọmọ ànàbí rẹ̀ mọ́tò nípa wípé ẹ̀sìn مبني على جلب المصالح وتكثيرها ودفع المفاسد وتقليلها هذا الذي تكرر عندنا في الوصول ìsìláàmù wọn máa pa lórí ìfẹ́ kí dáadáa wọ́n ṣàgbìlẹ̀ àti bí ó ti máa pọ̀ sí àti ìkéré aburú ìfúnlẹ̀ máa burú àti bí ó ti máa kéré sí. tí ẹ bá ń ta lé ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ni wọ́n lọ ẹnìkan ṣe gbogbo ń tàn sàn sọ̀rọ̀ nípa mùsùlùmí sí kí ni o mùsùlùmí ẹ mẹ́tì gbọ́ o ń bọ̀ wá di ìgbà tí wàhálà yìí pọ̀ mùsùlùmí wa bòde ó yọjú sí wọn wípé ìmílẹ̀ sílẹ̀ mọ́ wàlọ́ọ̀hì lẹ́dí láìláì ìlàwọ̀ ìlẹ́tọ̀ ń tẹ́ sọ yìí àti ń tẹ́ ẹ lẹ́fẹ́ sí ìnà àbẹ́jọ́mi là tọ́wọ́ ẹ pé èmi náà lẹ́sẹ̀ kò sí ẹnìkan náà sọ̀hábà tó fẹ́ méjì inú àwọn ọmọ nínú àná bí àdámà tó jóbìnrin lẹ́yìn èmi. jọ́sìlì ń sọ̀rọ̀ sáńjà àti àwọn nígbà tí oṣù kẹsàn-án sára bí oṣù jagun èmi mú kó lẹ̀. nígbà tí wọ́n Mẹdínà láàyè sáàbì bùrù muhajiruna máa àlè. ìlà bí Roma nígbà kan sọ̀rọ̀ yíyà kan ìmọ̀ mọ̀ wà lọ́bẹ̀ẹ́ bí Roma, ibi tó wà lókè nígbà táwọn ọmọ àti roman náà kò sómi díẹ̀ lè mú báyìí ní Madina tó dùn lẹ́nu wọn àti bí roman ẹni tó sì ní níta ni ìrọ́jì mi nígbà tí fáìdà òun ta ni àbí ìbáni wọn pè wá wípé ọba sì fi kànga ẹ̀ lẹ́fọ̀rọ̀ àtàlẹ́bí kọ́ wà ìjẹ́ náà fọ́nà bí n ò pé n ò dé bẹ́ẹ̀ ebi ó pè sàdára lé mi. ó ní ẹtí máa tàwa ti fàtẹ́ yìí ń ta fún àmùsùlùmí ni àmì kòkòrò tá a bá a bọ̀ owó tó nítumọ̀ nǹkan pọ̀ ọ̀tà sí wọn náà máa fowó ṣe bísínẹ́sì àwọn ah, oníwọ́n ti rẹ̀ ti bá rówó àbí kèrè jọ́nà wọn ọ̀rẹ́ jọ́ra àti Usman lọ́ra rìwáyà tó ti lọ wá wá lórí ibi ìrù rọ́mà apákan wàkìlítàhùn máa ti sahih méjì lóṣù wà ní sahih àwọn akásán gbà wá wípé Usman rà bí ìrù rọ́mà àwọn akásán gbà wá wípé ọ̀fẹ́ sí méjì jìnnà lọ́dọ̀ láti polójú sí ó ní káwọn ọmọ múlọ́fẹ̀ ó ní kaalẹ̀ tó kù sèbáàdì náà fọlọ́ ti kò gẹ̀ bẹ́ẹ̀ sèbé mi náà ni láti ọmọ ti bó ń ṣe ọlọ́mọba lọ tí mo ti bá yà rẹ̀ láyé ìfi ọwọ́ ọ̀tún mi ìtún bá takari mi mọ́ oríṣi ọ̀rọ̀ sápọ̀ oríṣi ọ̀rọ̀ pọ̀ oríṣi ọ̀rọ̀ pọ̀ bákan náà nígbà tó gbé mọ́sáàsì àtúntò ikú àlùbí ìwọ ìmáyì ọ̀tọ̀ náà tí ó nílẹ̀ sí mẹ́lẹ́yìn rẹ̀ àlùbí ni máyì yẹn sẹ́rìn háàdì kìtà nínú wàásù àbí àlùmọ́sì ta ni ọ̀rà tó kù lẹ́yìn mọ́sálásì káàtó ti fẹ́ mẹ́sàlásì sí èmi mọ̀ màrà jọ́nà lọ́wọ́. àbí mẹ́sàdúrà fún mi ọmọ kò gbọ́dọ̀ màdìbẹ̀ náà in àbẹ́yìntì mi là àkọsílẹ̀ tẹ́ ẹ bá ní kí pa náà lọ́rọ̀ mi ọ̀jẹ̀ láǹtẹ̀ tẹ́mi àtẹnumẹ́sìkùn abàdà olùdá oríṣègùn dáhùn àtàlùmọ̀gùlùm dáhùn àtàlùmọ̀gùlùm. táyé ìdàrú ẹ̀yin mùsùlùmí àti sèmá ẹ̀ ti dọ́sí pọ̀ mọ́ òun yóò tún sọ̀kan náà kí n fún wí out of frustration lan tẹ̀sẹ̀mi àkálìmọ̀tòkùn abàdà ọlọ́sìn standpoint. abawo illa kọta alkhalifa ní wọn padà pa Usman ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ mọ̀ mú yàrá yìí bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ kọ́ra ta lẹ́sìn ẹ̀fẹ́ lẹ́ẹ̀. هذا جاء في الصحيح السلام هو من أبوك قالوا فبدأ لا أقول لن غور حسب يوم من غور إنه لوني جاء أبو بكر يسألني أبو بكر بعدين ولي أنا بدي بني ẹni tí mẹlẹ́nu lọ́ba àmì sàgbé. Gbọ́dọ̀ àbúbákẹ́ títí di bàbá lọ́dọ̀ àlùfáà fúlà. ẹwọ dáadáa àbí mi jẹ kọ wọlé ọwọ abúlé sàfàrà mi àbí sì jókòó níbi etí kànga kan ọ̀nà fẹ̀ ẹnu di òun náà kásẹ̀ òfin ọ̀ka ànábì kásọ̀ kúrò níbi ojúbọ ẹ̀ báyìí ọ̀nà tẹ̀bẹ̀ àbákan náà nàfẹ̀ bẹ́ẹ̀ pàpà Umaru náà tó n'a yọ wọlé wọba ṣírù bìlì jẹnà ọsọ bẹ́ẹ̀ náà wà fẹ yọ wà jẹnà ó tún sọ fún mọrùn náà ó yọ wà jẹnà nígbà tí ó wàá sọ fi usman ó ní yọ wọlé wọba ṣírù bìlì jẹnà máa bàlá èyí sí ibò sọ fún pé yọ wà jẹnà ṣùgbọ́n àdó ojú rẹ ọkà àdó nígbà tí fóònù wá dé ń tẹ ààyè òsì mẹlẹsì kàngáhùn ẹ máa wé ma rọwí ó ní kọta mọ wá ta awala àkíní ìṣiṣẹ́ yóò sì fẹ́ ẹ̀ súnmọ́ kọjá fún àmọ́tẹ́ta ìwọ̀n ó sì kapọ̀ ní o wọn ò sì rí ìfọ́nù sí ibi ọba ti yàn sí. ayé bá ṣàrò rẹ̀ àdúgbò ẹ̀sẹ̀ nàbí ọ̀sẹ̀ àmì sọ fún mi pé ọlọ́wọ́ gbàtọ̀ kan wọ tọ́jà tó ẹ̀sìn ọkùnrin ọ̀bọ̀ ọ̀lẹ̀ o tó ní àwọn yọ kò sí yọ ìdán mùsùlùmí afẹ́mọ̀ ìdájọ́ ọlọ́run kan lórílẹ̀ ọ̀sọ́ pé àlè máa búra wa wọ́n lè fúnlẹ̀ fúnlẹ̀ lórí bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kò sí ní sáàsì alájà wàhálà illa al-kitab wa sunnah máa alájà wàhálà òun rèé lọ́dọ̀ wa òun náà ní kíni o kìtàbù àti kíni o àti sunnah ọlọ́run báyìí àbí báyìí gbogbo ẹ ti wà ńlẹ̀ tẹ̀sí kẹ́nẹ́ tẹ̀sí kẹ́nẹ́ eléyìí kíá mi eléyìí náà kíá mi. ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí tí a bá ti wá rí ẹyin tó jẹ lórí ń jẹ lórí nù. tí wọ́n fẹ́ báyà rẹ̀ àwọn tí wọ́n kápẹ́ báyà náà sùn ni àwọn tí wọ́n jẹ́ àbẹ̀mí fẹ́ kó bá sùn. وبايعني بايعناك على كتاب الله وصلى الله عليه وسلم أما تلاتيري لوك دوبا توبا تنتي قراني أتي أديسي توفين داريوا مسلم تلاتيري àwọn ìwọ̀n mú bẹ́ẹ̀ à fún àwọn yòókù fún àwọn ògàlùkọ́ padà sí ìlú rẹ̀ ní ọ̀sẹ̀ ẹja ọ̀sẹ̀ náà yóò ti pa òun ẹ̀jọ́ mo ti ti báyà fún àmì ìrò nǹkan sọ̀sẹ̀ àná ti báyà fún tẹ̀lé báyà fún bá mi rò gbogbo ẹwà ti kíni ọdẹ ọkàn náà nù. nọ́ọ̀sùn àwọn mi ní alẹ́ ìṣẹ̀lẹ̀ wọn àkọ́ àtàlí bìlẹ̀ ahad من الخليفة الماضي والرابع ينشئ بالتغلب قهرا بالتغلب قهرا sọ pàtàkì yìí débẹ̀ ẹni tí ó lè ká ti sùúrù òun náà ní pé kí fìtì náà má máa borí kí ni o fìtì náà ń lè pé mùsùlùmí ti ta ni o sí mùsùlùmí ni. níbi tá a wá dé àwọn ìdí láti kí àwọn nǹkan kan haramu wọn wọn kan kápẹ́rù sọ̀hábà wọ́n kàn sàdá nǹkan wọ́n kàn kékeré wọ́n ní bùlẹ̀ yìí kiri wọ́n náà rí bí àwọn kan sọ pé ìdá àtàwájà ayé mùsùlùmáàni fífẹ́ ìfẹ́ yìí ní mà tí mùsùlùmí ti lè dojú ìgbà kọ́ra wọn báyìí falikọ́sìn wàlìmọ̀kùtù ìnáà àtẹnutọ́ pàjá àtẹnutẹ́ pa wọ́n jọ wọn náà ni. wọ́n sọ mọ́ bíi pé láàtẹ̀rì jí ìwù bá àdìyẹ kò fààrọ̀ yẹ́bùrìbù bá àdùkún lè kọ́ bàbá àbẹ̀yìn wọ́n lọ kí n bá lọ tán ẹ gbọ́dọ̀ dúkìá ìdílé lẹ́yìn mi o tẹ́ ẹ máa wá bẹ̀rẹ̀ ayé lórí. láàtẹ̀rì jí ìwù bá àdìyẹ kò fààrọ̀ yẹ́bùrìbù bá ذكرى بعض ọwọ́ àti àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ mo ní ẹ̀rí ìtàwọn táwọn fẹ́ mú wà ní wípé gbogbo sàbé tí wọ́n dá sí dáhùn wọ́n ti di ṣùgbọ́n kí ni yẹn شبهة يرجونه وهذه آية عظيمة في كتاب ربنا الله سبحانه وتعالى يقرأ القرآن وإن طائفتان من المؤمنين اقتتلوا وإن طائفتان من المؤمنين èkó dátàlù táà méjì náà mìíràn bára wọn jà mọ́mí ni fa aslihu bainahuma ẹ̀yin mùsùlùmí yòókù ẹ ṣàtúnṣe láàrin wọn ni. ṣẹ́ṣẹ́ kí ni o àwọn ilé mùsùlùmí náà àwọn ilé mùsùlùmí náà wọ́n ti dojú ìjà fúnra wọn lẹ́sùn láàrin fa aslihu bainahuma ẹ ṣàtúnṣe láàrin wọn ni ẹ̀yin mùsùlùmí òkú tẹ ẹkù ẹ má pèrè ayé èwo èwo ni kí n Na náà jẹ́ bọ́sọ̀rọ̀ àwọn ilé jẹ́ bọ́nà bọ́sọ̀rọ̀ àwọn ilé náà ẹ ti kí ni o ẹ ṣe àtúnṣe láàrin wọn. ṣùgbọ́n bàbá wọn sàtúnṣe wọn ta ìgbà bọ́ ti ìdáhùn àlẹ́ òkúrọ̀ kí kẹfà wá jẹ́ wípé ọ̀fẹ́ ẹ̀jẹ̀ gàbá lórí ọ̀kejì lọ́nà àtúnṣe pé ó ò lẹ́kẹ́ bàbá pàánà ojú wọ́n wà lẹ̀ fàkọ́tìlú lẹ̀tì tẹ̀sí àtàtẹ̀sí àyìnlá amúrìlá ẹ mùsùlùmí yòókù ẹ wá lọ́rọ̀ jọyìn àwọn tí wọ́n fẹ́ bò sí wọn ẹ wá jọ dojú dà kó àwọn tí wọ́n bá masala mùsùlùmí ti di bẹ́ẹ̀ kaba yìí ìkànnì àtẹlẹ ṣètò nǹkan méjì àwọn eléyìí máa ń jà lọ́dọ̀ àwọn eléyìí wọ́n wá ń ta àwọn ọba yẹn kẹjà. e wọ́n tẹ̀ ojúṣe ibi ìpẹ́ ẹ̀kọ́ dára ayé méjì imeji pé èwo ló súnmọ́ mímọ́ méjèèjì náà yìí lọ fẹ́ fẹ́ ẹ̀kọ́ fẹ́ ẹ̀rẹ̀ kan ẹ̀yọ́ wà dúró ẹ̀ ṣàtúnṣe ẹ̀ wá tò lọ́tùn ẹ̀ àwọn náà bà bóyá torí àbùsù kàtà wọn fún àwọn kọta hata tafiya ila hata tarja ila amri Allah títí ẹ padà síbi àti ọlọ́run bá fún mùsùlùmí ẹ̀fọ́ lójú para yìí tí ẹ padà síbi kìtàbí ńlá ìlà tó tẹ̀lé tẹ̀lé àtẹlẹ. fàyìnfà àti tọ́bọ̀ wá padà ní à ọdún àpọ̀ náà ni àjàmù ìbára fa aslihu baynahuma bil adli wa aqsitu ẹ wá ṣàtúnṣe láàrin àméjèèjì tó ṣàkóso bìlà ádìlì kí ló tó lòun tó fi ń sọ pé bìlà ádìlì. jàmáà gbogbo kàtí wàlá bàtà kánà mùsùlùmí ẹni òwe mà tá a gbọ́dọ̀ ti sùúrù tọ́lá jẹ́ pé ṣubú àní láàrin mùsùlùmí kí làpẹ́ o. ìlọ́fà wà láyé mọ́sálà kàlàǹtà àtìrí kàlàǹtà bí wọ́n sá sùn lọ́rọ̀ ẹ̀sìn gbani lọ́sàdà wà lálẹ́. eléyìí rí pé ní tí mo rí rè eléyìí náà ní sórí rè ní ó fi akọlù ra wọn tí wọ́n bá jagun nǹkan à ní òun ní bẹ́ẹ̀ kan ọlọ́run fa asùnlù fún gbáyé náà wọ̀n ẹ wá ṣàtúnṣe láàrin wọn bìnà ábílì dídí ni àwọn ilé ìgbani àti gbàngbani mo ti wá pè mí jẹ́ wípé àwọn tí ń bà wà láti ẹ̀kọ́ lórí àwọn ìyá ẹ̀ wò gbọ́dọ̀ káwọn ilé ìlẹ́rú kó gbọ́dọ̀ tó dúkìá wọn. bá jẹ́ ni o. nítorí bá ti bọ̀dọ̀ rẹ̀ bìsí láti àbíyá tí èyí bá ti ṣe lórí ọ̀rọ̀ travelism ìní oṣù ọ̀tún ọ̀rọ̀ ẹ̀ tó bọ́ sí ọ̀rọ̀ mi kí lè rí wa torí pé gbogbo ń tọ́sẹ̀ láàrin màáwí àti àlè kò sí kí sọ́ọ̀sì ń kò sí ti kọ́ gbọ́fẹ́ àwọn tí wọ́n sì rí ránìbísà fúlámù nìyẹn ọ̀rọ̀ tí wọ́n sì gbọ́ ayé àyè tàbá wa mọ̀ ìfẹ́ sí ṣubú àtànbádá wà lálẹ́ láàrin wa wọ́n ṣàfihàn náà ni kí ló dé táwọn ọ̀wà máa sòótọ́. ìdán asúlù àlùkọ́rọ́dù sọ̀rọ̀ fi gbọ́nà bí ádámù kalẹ̀ ó náà ní kí ni o ó lè jẹ́ àròlé dáadáa lórílẹ̀ alásàsọ pé wàlá tó ti dùn sí arúgbó báàdà ìsúná àfihàn ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn bàtà àti túnlẹ̀ yìí àti tó ṣe pé ojú kẹni yẹn ojú kejì nígbà tó lọ́wọ́ parí ọ̀rọ̀ yẹn tán ní ti sọ pé innamal mu'minuna ikhwa jọ̀mọ́ ẹ̀ máa wẹ̀ mọ́bi Qur'an o áàmù mi ní láàrin ara yín ọmọ àyà mo ṣe yín láti sán máa mi kò sọ wípé ẹ̀yin mò mí ẹ múra yín lọ́mọ àyà. Nkú wà tẹ́tí parí ni. Torí àlọ́ fi ń ṣe ìfúráṣì ìfúrá àwa láti síbẹ̀ iṣẹ́ kòkòtò ẹ̀nà ọ̀sẹ̀ pé fà á tún lè ṣú. a ti parí ẹ̀yìn ẹ̀mọ́ tó ṣe ni kò sọ pé ẹ̀mọ́ ayé lọ́mọ ìyá o àlọ́mọ ni gbogbo ọba sẹ́yìn ọba ti ṣe tó lè mú fóònù ẹ̀ sùn gbogbo nítorí ọdẹ wo ó ti tẹ̀gbẹ́ ni ọmọ ìyá rẹ̀ náà kò kíá. ọmọ ìyá wa náà títà wà ní màá tuntun jọmọ ẹgbẹ farabalẹ̀ lánàá lánàá yìí ẹ máa wo bí bí wọn ṣe mọ dáwà lálẹ́ yìí wọn à ń kọjá lọ àwọn adọ afẹ́ẹ̀dẹ́ ṣe afápáàkì àwọn èèyàn kan lọ rí tọ́nù wa nínú ọkọ̀ àwọn tí wọ́n máa ń ṣe ọdẹ tí local government máa fi sí ẹgbẹ́ ẹgbọ́ ìfìgbàǹdé wọ́n sì wọ́n tóbi márùn báyìí wọ́n sì gbé màá lọ ẹnìkan wà lọ ọlọ́ tọ̀ lọ ẹnìkan wà ń bọ̀ lọ́yà òun fẹ́ tọ̀ nígbà kọ̀kọ́ ẹnìkan ló mìíràn tó ń bọ̀ pé bó ẹ̀jẹ̀ àti ẹ̀jìn sọ̀rọ̀ bí nígbà ebi yóò bá lẹ́ ẹgbẹ́ ẹ̀rí sẹ́mọ̀ kọ́ra náà ah, mo tẹ̀ nípa mo òdua ní àfáàlẹ́ mi sọ mo òdua mo àbá mi oníkìtì àmì ọ̀tẹ̀ yẹn afáyẹ̀ náà sọ mo òdua kíni yìí kọ̀kọ́ ti tẹ̀ ẹ̀ bọ̀ kókó tẹ̀ ní màmá tẹ̀ bọ̀ kókó tẹ̀ ní ìlẹ́fà ó kó o lè bá àmàlà yẹn sọ̀rọ̀ títí nígbà bá jẹ̀rọ̀ akúrẹ́ lọ́kùnrin lọ́mọ òdua ẹ wó wàhálà sẹ́wọ̀n wàhálà sẹ́wọ̀n bí ó ṣe mọ́tò rẹ̀ mo wá bọ́lẹ̀ mú ọkọ̀ mo ní kọ̀pẹ́ rẹ̀ ní àtà àkàbà tó ń bọ̀ àfà nígbà tí ìbí bẹ̀rẹ̀ ṣùgbọ́n lára àwọn ọ̀rọ̀ náà dàgbọ̀ bọ̀ mo ní sọ dà ilé olókùnkùn rẹ̀ kí wọ́n máa gbé tọ́lé ìmọ̀ àbá mi ọwọ́ ni a máa pe alọ́mọ ojú àfọ tó kí lọ jẹ́ mùdí ẹ̀jẹ̀ má bàtú jẹ́ o ní bàbá wa tẹ̀lẹ̀ kan wọ́n kù náà kiri kan gbogbo kòkò àtà so ní bàbá tó lọ pé wọn ò nínú gbà wọn nínú gbà sòkòtò wọn lókè járí sì ni á gbogbo owó tó ọba lọ kọ̀ọ̀kọ́ pọ̀ lórí wa lórí ẹ̀sìn tó ọba kọ̀ọ̀kọ́ ó sùn pẹ̀lú mú wà nìkàmà bí ìdílé láì lọ́wọ́ àìsàn kọ̀ọ̀kọ́ àti ìfúnlẹ̀ nàám ẹ má bá àtijọ́ mọ́ àbíyàkínì ọgbàṣẹ́ ìjọba ọ̀rọ̀ ìjọba ló ti bàṣẹ́ wọ́n ti kàtọ́ lọ́pàá sí ọlọ́run tó ọba dá pásítọ̀dù mọ́hù àbí ẹ̀kọ́ mẹ́ta ló ti bá lọ́wọ́ mẹ́ta ló ọmọ tó ti bá lọ́wọ́ bọ́ọ̀rọ̀ lò pẹ̀lú ti ẹ̀kọ́ bí balìkì àmọ́ rẹ jẹ́ àbí òkè tó ṣe jọ́ọ̀nù ọ̀rọ̀ kò sọ́ọ̀tì kọ̀ọ̀kan sọ́sí ọlọ́run ìtàn alákàṣọ ọlọ́run wọ́n tẹ́ wà fáàdùn ó kọ́ ọmọ wa bá nìkú wa bí ẹgbẹ́ tó jìnnà kàṣọ ọlọ́run wọ́n jòlù yọ dàrú bẹ́ẹ̀ sí ń dàlú wúnu ó kà gbogbo òbí gbàtẹ́ ẹ ẹ sì fẹ̀sì sí ẹ ẹ ẹ̀sìn kọ́ni ìwọ máa lo tẹ́lẹ̀ sí ẹ ó sì fìlà tọ̀jọba ẹ wọ́n bá nìjẹ́ bẹ́ẹ̀ ni ìjà òṣèpé méjì ń jẹ ní òkò méjì bó o sì pa wa lẹ́kún lónìí tó rẹ́rìn bí lè bá ti tú ìjọ́ kan náà tó dín nínú dùnú rẹ̀ bí kẹsì bínú bàmíjẹ wa ọ̀tọ̀ ní sọ́ọ̀sì ẹ̀sẹ̀ ní bẹ́ẹ̀ máa lọ fún káàkiri gbogbo ńlá bọ́ bòde kò ń mẹ́yìn yóò sunkún láyé yóò sunkún láyé kìámà ilé ayé fún abiriya àwọn ẹ̀jẹ̀ yẹlẹ́lẹ́ wọ́n ń tẹ̀jà wọlé lẹ́lẹ́ ẹ̀ńtẹ̀jà mùsùlùmí lẹ̀ lórí àbòsí dọ́ọ̀nù náà ní bẹ́ẹ̀ ìjọba ti kọ́ fún tọ́wọ́ náà ni wọ́n sọ àwọn ọmọ òtọ́kọ̀ wá náà ló kí ọkọ̀ wá. èèyàn ti rí yóò tó fẹnu ẹ̀ sọ pé èèyàn bẹ́ẹ̀ ni tó ní ọmọ mẹ́fà ìyàwó kan tí ọ̀dà one thousand lọ wọ́n ti di oṣù kan oṣù méjì bọ́ọ̀ ti jẹ́bùtù mi tó ọ̀mẹ́ láàrin wá ń bì tó ọ̀jẹ́bùtù mi bẹ́ẹ̀kì tó ọ̀wá ń kọ̀ọ̀kọ́ kọ́lé alórí ó ń sùn fàyà kàtà ìjàmà ẹnu kùrá làbí sọ bí ìdílé láì wáyé nǹkan ha ọ̀rọ̀ rí ọ́ dàrú tí ò ní gbọ́mà tọ̀tọ̀ pé ọ́ tẹ ẹ̀jà wọn àbújáwò lẹ̀ ẹ̀jà wọn ni ọlọ́wọ́ ba ẹ̀jẹ̀ jẹ́ forí wọ́n wà jẹ́ tí wọ́n máa sí wọ́n máa wọ́pọ̀ wọ́n máa wò aláìṣe. sùlẹ̀mí ń tọ́ ká sọ ọlọ́pàá rún ọmọdé ti bàjẹ́ o jọ́ọ̀bù náà ọmọdé ti bàjẹ́. nàám ń bọ̀ ọ̀dáwìn yẹn dùn ọlọ́pàá ọ̀dáwìn yẹn dùn mọ́ lọ rẹ̀ rẹ̀ ọwọ́ ni wọ́n rí mùsíìtì wà lórí ẹlẹ́kọ̀ọ́ kan sífìlà ni a máa kọ́ sífìlà ni a máa kọ́ torí ọlọ́run lórí ọlọ́run tó kọ́kọ́ da sífìlà ni a máa kọ́ sífìtì fúlàní ewúrẹ́ lórí ẹlẹ́kọ̀ọ́ kan bọ́kọ̀ di títì tí yóò ṣe fọ́ tí yóò yà fọ́tò ẹ̀rọ kọ̀ọ̀kan báyìí èèyàn kó ní ẹran bíi tàti tí tàti tí ràn kíni kan bọ̀ nínú tírélà orí ọmọ orí títì wá. tí ọba sì ní kí ilẹ̀ tí ọba yẹn mú kó mẹ́rin tí ọba kọ lórí ẹ̀ náà ni wọ́n sọ pé nǹkan gbé wá nù. لا حول ولا قوة إلا بالله. ẹ̀yin mùsùlùmí kájí wọn mọ̀ pé ẹ̀yin ṣe ẹni ibi ẹ̀yin ṣe kẹ̀dá jíáàdì tí ń bẹ́ńtà ní ti jíáàdì ariwo ni ẹ̀yin náà máa pariwo àwọn ẹ̀ṣẹ́ níbi o ànàbí wa ọlọ́kàn kẹ́ni ẹni rẹ ni kẹ́ẹ̀bà kẹ́mùgán ni wà ọ̀bọ̀n ni láàyè fúra òun ìdá náà lákìrì máa tóhùn. láàyà fúra hóònà ìdá náà lákìrì máa tóhùn. sọ́ọ̀mù àwọn sàbí ń ṣe ọlọ́wọ́ bá ní àwọn tó ń ṣe ọlọ́wọ́ bá tírénì tọ́ba di kí wọ́n bá dógun tọ́ba di kí wọ́n bá pẹ̀lẹ́ kẹ́lẹ́ òkè pèlè wọ́n sì bù ẹ̀kún. láyà fúra hóònà ìdá náà lákìrì máa tóhùn. àwọn ṣẹ́fẹ̀lẹ́ yàrá bíi tí wọ́n bá pa kẹfẹ́ ó ti padà wà pa dánú ìyá ọlọ́run ọba tí kébì bá wà mú wọn nínú wọn sì máa dùn. Sọ́ọ̀bù mẹ́lẹ́ ni àwọn eléyìí. Atlantic. máa ń mọ̀. Nínú ìlú iná láti lọ́mọ ìrìn yó ní sí ìwọ̀dà ní àti ìṣúná dárúkọ sí. Kò síbi tí ó lè bá ọ̀rọ̀ jẹ́rìí lọ́mọ sọ́mẹ̀. Táwọn pè é. yóò sì máa sọ̀rọ̀ rí dúró rí wọ́n là dá. alikitatu na ima gbogbo dààmúdààbò fìtínà tó bá sùn jẹ́jẹ́ rẹ̀ láàánú lọ mọ́nà ẹ̀kọ́dọ̀ ha èpè ìdíje ní gbèjìnà tí kí ọlọ́run ọba kọ́ máa fẹ́ máa lọ jílẹ̀ mùsíbà tún tó wá ń tà ń pa. ìgbìyànjú sọ́jà àdìgbò ló bí mi. mùsíbà tẹ mùsíbà sùn. àwọn àlọ́ làgolo bí létí. lórí ìdè o ìwọ̀mọ̀ wa bá o. ẹ wo bí o ti dàgbé tó dà torí ọlọ́run. ọ̀tọ̀ sí ní jẹ́ ọ̀tẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní jẹ́ náà wí. mùsùlùmí eré alóhùn sọfánà fi wípé wà ìmá sàkọ́fánà mi kọ́ omi ní kìyà nàta tí wà á fẹ́ ṣèkúrò kan bá jọ tàdéhùn n kò ní sírú ọ̀la àtọ́lá àríwá o ẹ bá gbọ́ wípé wọ́n mọ̀ sí lọ́ọ́ kóra wọn jọ kọ́dà ìdájí ọ̀la ní ń bọ̀ wá fáyín ọlọ́run tó sọfánà fi pé fáwọn bíbí ilé yìí máa la sàwà mọ́ sàrí wá títí lọ rí àtàkì ń rọ̀ ẹ wá gbóńsẹ́ dìnà sí wípé gbóńsẹ́ lọ bá wọn wípé àti títí fi lọ mọ́tò sáré lọ opportunity ń gan láti fi yí àdéhùn sílẹ̀ sọ́kà sí títí fi lọ kọjú kíláà ni wọn mọ kó tó di kéjọ wà á tẹlẹ inna Allah la yuhibbul kha'inin torí kọ ọmọ fún la kọ ọmọ jẹ wọn gbọ kó fi rìtàlẹ́ẹ̀tì kìyàmà ni àwọn ọmọ wò wúwo pé náà bá tiẹ̀ ń kóra jọ kí ló fi sọtọ kó sọ lọrùn tọ́ba lọ jẹ́rọ ńkọ tọ́ba lọ jẹ́ kíni kankan ìwọ àti mímú òtítọ́ lójú pé wọ́n tó di owó mà ẹ̀wẹ̀ sí ọlọ́run. dáadáa lọ́lọ́run ti bá kẹsẹ̀ nínú kí ẹ̀ lójú ikú rẹ̀ báyìí ságbà yìí náà ni ságbà yìí náà ni lọ́kùn ló kù dánú bẹ́ẹ̀ tí ọ bàjẹ́ ọ̀nà ọ̀wọ́n lóore. Naam kọjá o nínú ìlú yìí náà lẹ́tí ń dànù wọ́n ní Islamic bank Anglican lọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ kí ni lẹ́yìn kí ni lẹ́yìn ṣé ó lè rẹ̀ nípa ọmọ àbí wọ́n kò kò lọ́rùn tó bá jẹ́ nìkan lẹ́yọ́ sẹ́lẹ́yìn kí ni wọ́n pè é bí wọ́n dà lórí torí ọlọ́run. gbogbo ẹni tí ń gbàgbọ́ nìkan wí mọ̀ ẹ̀ dáná o ẹ̀ dáná o mùsùlùmí ẹ̀ ti pàrọ̀ pààyàn mùsùlùmí ẹ̀ tẹ́ ní ibi tó o bá wa jẹ́ bẹ́ẹ̀ níbí ẹ bá a mọ ní tọ́sẹ̀lẹ̀ nígbà tó lọ́nà gbàmọ́ kàfá nàbí. tó ti jẹ́ pé àwọn tí wọ́n ṣẹlẹ̀ má nàbí rè odidi ọdún méjì tí wọ́n fi ń jẹwé nínú kòtò àníbí ni ẹ máa ń lọ. àníkẹ́ ìgbà ìlú náà wú mi kó tiẹ̀ fi tó lórí ire fún mi. sọlọ wa sọlọ wa sọlọ màálé. sọlá òtí ni àyù bí ọkọ̀ méjìlá akọ́ńdọ́ọ̀kì ní àná o kọ̀ pẹ́ nìkan kan o ó bá òyìnbó ẹ̀ká sí mẹ́ta jíjẹ ọ̀bìnrin wọ́n máa ṣúrò mẹ́ mọ́sákí ni ó ọ̀pọ̀ nìkan kí ẹ sẹ́gbà iná sánà ni kí ẹ sẹ́gbà iná sánà ni orí ìgbà tó ẹ́pẹ́ kẹ́ ẹ gbà kẹ́ ẹ ń wá sọ pé ẹ ní jáwà bó ibẹ̀ ni wàhálà wa. kódà ìran àwọn ìtọ̀sọ́nà ọba afẹ́ náà kó mú adúró ọlọ́mú adúró ṣubuhat ìrújú ti pọ̀ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n ti ń ta ẹ̀sìn wọn lórí ilé ayé. kúrò afẹ́fẹ́ fífà ó sì kọ lẹ́tà lọ sọ́dọ̀ àwọn ẹ̀sẹ̀ sì wípé boko haram lẹ́nu nítorí pọ́ọ̀mù àpẹẹrẹ nìkan ń bọ̀ lù.

jama kẹ́ni kò dé ní ìṣọ̀lọ́sọ́ o máa kan o máa n'i wáàtì ní sunday n'i níbi kan tó wà sáàbù bó kwara mu nìyẹn tí wọ́n bá wá wọ́n bá ń bí àtúnwò bá ń bí. wọ́n bá wọn tó tọ̀ sí ẹ bá jẹ́ lẹ́yìn a wà sọ jẹ aṣọ òròyìn ó gbóòtò wà ní ìwọ náà ni gbogbo ọ̀sẹ̀ tẹ̀sí wọn ń bo ní ọba já ìyàn fi lè rápí grand prix ní tó kúrò ìdẹ̀sí àwọ̀pọ̀ nǹkan kan ẹ̀sẹ̀ náà ni ọkùnrin ọkùnrin sílẹ̀ máa ń bẹ́ ńlọ́wọ́ àkùtà àwọn èèyàn fi ń jẹun bílẹ̀ bá ti bá eléyìí tẹ́lẹ̀ tí mo lè fi múná jẹ́sẹ̀ boko ara e. jẹ́sẹ̀ boko ara ni ẹ̀wọ̀n wà náà ẹ̀wọ̀n fìtínà. tí o sì ti gbogbo ń tẹ̀yìn káyọ̀ nígbésí àti àfẹ́lámù kùsì mẹ́ sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ màálí. والله في التريس والله الذي لا اله الا هو صلوات الله وسلامه عليه nítorí mọ̀sọ̀rọ̀ aslim teslam bẹ̀sẹ̀mù kó sórí rẹ̀ bẹ̀sẹ̀mù kó sórí rẹ̀ kò sì sí jà kẹta nàbí jà tọ́jẹ̀ yìí fún àti yahudi àwọn jíù àwọn kristian wọ́n jọ gbọ́mọ̀dì náà wọ́n sì jọ tàdéhùn wọ́n kàn kọ́mọ̀ gúdà láti àkọ́lù ìsọ̀ hàn nígbà wọ́n bẹ̀rẹ̀ wàhálà ẹgbọ́ kan ló obìnrin wa ń lọ́rọ̀ sí ọjà lọ́dọ̀ alágbègbè ọbẹ̀rẹ̀ àfẹ́ràn bẹ̀ ọ̀rẹ́ ń tọ̀ náà wá wá bẹ̀ ọ̀rẹ́ ẹni ó sì mú jà gbòbìnrin ní sì ń dọ́gbọ́n tó mọ́ di ibi ibi sọ́ọ̀bù ń tọ̀ nígbà tó bí ó dìde sí báyìí bí ìjà kò ṣe sí mọ́ bíbí rẹ̀ ló ní ọba bẹ̀rẹ̀ rí <laughs> ẹgbẹ́ tí a yẹ kò fi rẹ̀ rẹ̀ هذا ليس بوليد هذا الوقت كيف كيف كان فيه جميع مجيك هو دليل ìwọkíwọ tó ọba wà ń pò kan lónìí sọjá pé ọ̀rọ̀ rẹ̀ ìjọba lè gbọ́ tó ọba fipò ń dàlú ọ̀dá ọ̀ràn lórí àbòsí ọ̀dá wàhálà olúwọ́n náà ní bí tí ó wọ̀ nú ọmọ ó ní lọ tí ó wọ̀ nú ẹ̀sìn nú sẹ̀lẹ̀ torí wípé a ti rí ẹ̀rí wípé ẹnìkan bá bòsì èpè tó bá tẹ́ lẹ́yìn tàbí iná wọ̀rẹ́ iná lọ lẹ́yìn tàbí iná ha ọ̀bẹ náà lọ ìṣèjà rẹ̀ kò sì jà gàrẹ́ sí ní lọ sọ́mà ni. kí ni sẹ́kẹ́rì o kí lọ sọ́mà kúrò sì ti aburú ṣẹlẹ̀ kò sí ní tí o sì lè ṣẹlẹ̀ mùsùlùmí o lè ṣiṣẹ́ kí ló o lè ṣiṣẹ́. kò sí nǹkan pàtàkì ṣùgbọ́n lórí bàtà àtúndọ́ ń gbègbè sí àlàáfíà yìí ìwọ tó ọba lọ dàrú ọ̀rọ̀ ní ọ̀kọ́ dàrú kí ni ọ̀kọ́ dàrú ní ọ̀kọ́ dàrú. olórí fún àwọn ọmọ ọlọ́run padà wọn lọ́nà pé nǹkan bọ̀ mọ́ ọlọ́run láti sọ gbogbo ẹni tó bá léèyàn kọ̀ọ̀kan náà yálà òjò ọlọ́pàá ni o ọjọ́ ìyàn kankan ni o kọ́ mọ́ ọba sọ̀rọ̀ lọ́wọ́ ọba o gbogbo ẹni tí wàhálà kan tó bá jẹ́ pé ló ṣe sábàbí rẹ̀ ẹgbẹ́ táwọn bíbí ni ànàbí ni ẹ wọ ọmọ ànàbí ádámù ẹjọ́ sí dojojo tí ó ti bá ti ń tẹ̀jẹ̀ kálẹ̀ lórílẹ̀ lọ́nà àbòsí oní ń pin tiẹ̀ náà mẹ́ ẹ pìlọ́mbẹ̀ pìlọ́mbẹ̀ pìlọ́mbẹ̀ ọlọ́mọ sí alóhùn fìtì náà o mọ sí àwa náà fìtì náà fàwùjọ gbogbo ẹni tí ń gbìyànjú láti dàwùjọ ìrú ọlọ́dẹ wọn lè túbá o tí wọn ọ̀bà túbá má jẹ wọn lágbára lórí wa wọn lájà kan oṣù rẹ má jẹ kọ́rọ̀ wọn dàrú má jẹ ká síse má jẹ ká sírì jẹ́ wá lè wà náà ẹni tí wọ́n bá sàlámù wà ní jẹ́nnà já parí ìgbésí ara ẹ bá la hawla wàlá